orúkọ tèmi ni Peters Ìjàgbèmí òṣèré orí ìtàgé tán wọ́n ní pé kí n ṣe ìdánwò ráńpẹ́ bóyá mo gbọ́ Yorùbá dáadáa bí mi ò gbọ́ Yorùbá àyà mi gan ti ń já ṣùgbọ́n mo jẹ́rìí Ọlọ́run ọba olú ìjọ mímọ́ sí mi lọ mo fẹ́ débẹ̀. ah wọ́n tún ṣe ní gold wọ́n rán mi létí fíìmù àwọn fíìmù ayé ìgbà yẹn ká máa rí gba gold wọ́n á ní gba wúrà ni. ah kí ni ìtumọ̀ òwe yìí bí a ti ń rìn là ń kó ni. Eh, of course tó bá rìn wá kóyàn náà ni tó bá jòkó sí òòlè kóyàn. okay that's it eh, the more ti a bá meet àwọn èèyàn sí la máa ma experience different individuals bí ìwà wọn ṣe rí ìgbà ṣe ń rìn là ń kó ni àbí eh, bí a ti rìn là ń kó ni ok bí a ti rìn là ń kó ni. Okay, ẹ tó bá rìn jàòjà wá báwọn jàòjà ò pàdé tó bá rìn ọmọlúàbí àbọmọlúàbí pàdé tó bá rìn wèrè àbáwèrè náà pàdé then wàá dé ní different experiences bí mi ṣe rí ìtumọ̀ òwe sí nìyẹn tí n bá gbà ẹ jẹ́ kí n mọ mi gbọ́dọ̀ ṣe. ẹlẹ́ẹ̀kejì igba wúrà ni o àbí àpótí wúrà so eléyìí wọ́n ní ẹ parí òwe yìí àgbà tó jẹ́ ajẹ́ ìwẹ̀yìn fúnra rẹ̀ ni yóò jẹ́ ajẹ́ ìwòwájú <laughs> ẹ kí n túkà àgbà tó jẹ́ ajẹ́ ìwẹ̀yìn pé èèyàn jẹun kò wẹ̀yìn tí n bá gẹ̀ẹ́tì àgbà tó jẹ́ ajẹ́ ìwẹ̀yìn fúnra rẹ̀ ni yóò èèyàn tó jẹun tí ò wẹ̀yìn fúnra wọn náà máa kábọ̀ náà ẹ ṣáà fún wa jẹ ẹ̀yin fúnra yín lẹ máa fi wu consequences nǹkan tí mi ò lè parí ẹ̀bọ̀ ọ̀tún kan tó máa túmọ̀ sí nìyẹn ẹ̀yin lẹ dá jẹ àgbàlagbà tó bá ti lójú kòkòrò tó jẹun tí ò rántí páwọn kan wọ́n jẹ́ subordinate tàbí ọmọ lọ́dọ̀ so wọ́n máa dá fèsì bí mi ò tiẹ̀ gbáradẹ fún mi ní àfún bẹ́ẹ̀ mo ṣáà sọ nǹkan tó mì. ok orí mi sì mí lọ o. akẹ́ kí ni ìtumọ̀ òwe yìí àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun wọ̀ of course àgbà àtijọ́ nìyẹn o ṣáwọn àgbà òfò tó wà ń tàn sí làgbà àtijọ́ àwọn àgbà tán dàgbà ní bá wà lọ́jà èèyàn ara ẹ̀ lè ní èèyàn tó wà experience níbì kan kí nǹkan go wrong kò ń ṣe àgbà literally like àgbàlagbà èèyàn tó ní experience òun wà níbì kan bí ìgbà tí mo wọnú studio yín sìn mo rí téèyàn kan ń ṣe bó ṣe bí gbogbo tó ṣe máa tò ẹgbẹ́ sókè irú ẹni yẹn ń sìn àgbà tiwọn ló wà lọ́jà tí wọn kó rí ọmọ tuntun kó wọ̀ so àgbàkigbà lọ́jà pé wọn tuntun wọ̀ ìwọ tó bá dẹ̀ jágbà tó epo rí ọmọ bend tó dẹ̀wò tó ń rẹ́rìn àgbà òfò níyàn orúkọ tèmi ni Peters Ìjàgbèmí ẹ fẹ́ kó àṣà àti ìṣe ẹ fẹ́ kọ́ bá wà láwùjọ ẹ fẹ́ ṣe rere ẹ fẹ́ kó àwọn nǹkan tẹ́ mú lọ́mọ ẹ máa wo Orísun TV torí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó dáa ti sún wá.